صلوات الله وسلامه عليه وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده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 وهو أنكم تهجرون حسب طاعتكم والذين كفروا بالله لا يعذبون إلا من إثر تركهم لطاعته فاتقوا الله وأطيعوه في السر والعلن فإن الله وراء أعمالكم فمن أحسن فله الحسنى ومن أساء فلا يلومن إلا نفسه أيها المسلمون اعلموا أن ربكم لن يترككم هملا فإن جزاءكم يوم القيامة جزاء أوفى فحسب ما قدمتموه لأنفسكم تجدونه عند الله وما تقدمونه لأنفسكم من خير تجدوه عند الله وهذا مكرر في غير ما آية في القرآن قبل أسبوع أعلن وزارة الذين يشرفون على الحج أنهم استقلوا وأكملوا نقل الحجاج للمملكة العربية وهذا يفيد إكمال العملية من بداية نقلهم وإرجائهم إلى بلده لأنهم قد أدوا أكمل وأوفى الأعمال إلى الله الذي قال النبي من إثره من حج ولم يصر ولم ينصر خرج من ذنوبه كيوم ولدته لكنه كصيد خاطب في قلب مؤمن هل تؤجرون وهل حصلتم هذا الأجر فما تقولون فيما فسر النبي بهذه الآية الكريمة والذين يؤتون ما آتوا وقلوبهم وجلا أنهم إلى ربهم راجعون نحن في هذه العجالة نذكر بعضا مما يساعدكم على استثمار من ثمرات هذه الفوائد هذه الرحلة الدينية العظيمة بعد رجوعكم إلى البيت فقبلوا الله àtọ́rọ̀kẹ́ Muhammad Muhammad ọ̀rọ̀ ọba láti adúpẹ́ fún ọlọ́gbà tó lè rẹ̀ ní pọ̀jù orí rẹ̀ ò sí ló ń ka ìdágbàmàdàlà adúpẹ́ tọ́lọ̀ ọba mú wa lórí dúpẹ́ ní àdílé dúdá kódà àtúnṣe ìgbé ẹ̀kàṣì ṣùgbọ́n àwọn ohun tí wà pé lẹ́sẹ̀ tún pé ká máa mọ̀ fún lólóore ọmọ àwọn mọ̀ lólóore akúgbẹ́ fún ọdápùpọ̀ ọgbẹ́ wa gbá yíwa jẹmọ́ àwọn mùsùlùmí inú orí ọlọ́run lórí wa gbójú wa mánà inú orí ọlọ́run lórí wa onígbójú ọjá ma ń tọ́ka torí ìkà méjì alìmọ́mẹ́nu kọ́yìn onífẹ́ ilẹ̀ kẹmẹ́lẹ̀ ìsán fi máa ìfẹ̀jẹ̀ ẹ̀k wà ìsáàrí ilẹ̀ ẹ̀lẹ̀ ìsáàrí hàtàlẹ̀ dọ̀ọ̀fẹ̀

ibi tá a ti mọ àwọn èèyàn ní àwọn èèyàn wá rí lẹ́gùn bíi mẹ́rin èyí tá ń kalẹ̀ ní ọjọ́ àwọn àlùfáà rẹ̀. ṣé yẹn mú òótọ́ yàtọ̀ sí irọ́ kó tún wá lè tẹ irọ́ mọ́lẹ̀ tó òótọ́ lè ní ọ̀tẹ̀lé ẹlòmíín mú òótọ́ kò lè tẹ̀lé ẹlòmí ò mọ́tọ́ kò tún ma bá àti ní ìṣẹ̀lẹ̀ ẹlòmí ò tí ẹ̀ mọ́tọ́ rárá ṣùgbọ́n lágbára láti tẹ̀lé òótọ́ irú wọn náà ń dàrú kò mọ́tọ́ ṣùgbọ́n lágbára ó fẹ́ tẹ̀ lóòótọ́ pé a máa tẹ̀lé ogun tó lẹ́nìkan bá ní ìjẹba fẹ́ súnmọ́ lọ́rọ̀ ẹ̀ta àwọn ọkọ̀ lókè tọ́mọ̀ náà ni ó di àà tọ́mọ̀ fẹ́ tẹ̀lé ẹmọ́jà ríya jẹmọ́ àwọn ẹja pààyà wọn ẹja mójútó ojúṣe wọn síwájú ọlọ́n ẹja ṣe tọ́lọ̀ ń fẹ́ bàbá olówó tó bí àwọn ọmọ olówó mọ́tìpọ̀ tó nígbà tí wọ́n bò wálẹ̀ nígbọ́jà máa aṣọ ọ̀kan aṣọ kejì ọlọ́sẹ̀ tó pọ̀n lé kéjì ọmọ olówó náà yóò kọ́ lẹ́tà sí ẹgbẹ́ mi lọ sí mọ́jì ilẹ̀ kálọ̀ pò ní mọ́lẹ̀ tó gbà ó ọba àtìsẹ́ náà bẹ́lú mi yọ́kà kú sí mọ́jì ilẹ̀ owó ní ṣùgbọ́n kí ẹ kú mọ̀ kan ní ẹgbẹ́ wọ̀lú ìwà pọ̀ ọmọ bẹ́ẹ̀ àánú ọlọ́run ní o ọlọ́dáwọ̀ ti ṣe ilé ìrọ̀rùn fáwà náà àwọn tí wọ́n kọ̀kọ́ jídìde lẹ́ni ìdáwọn àrẹ́bí àwọn eré bá dìbì tàwọn sábà jẹ́ jẹ́jẹ́tù bàkíyà tí wọ́n rẹ̀ tó fẹ́ tọrọ kó lọ hajj náà ń kókú sí ló ah, bá kí n bẹ́ni só lé tó wọ́n parí hajj àdúrà wọn ń sọ̀rọ̀ pé ẹmẹ́jàríà jẹ́mọ́ àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ wí fún wa lẹ́ni ní ìgbàgbé ọjọ́ àwọn tí wọ́n sì tó hajji wípé àwọn parí sí hajji o àwọn ti gbé last person kó rí hajji bá ìyẹn ní bá wọn ti parí sí hajji tọ́gbé report tó kù ilé ìwọ́n wọn pé àtọ́ akẹ́kọ̀ọ́dé lọ́tọ̀ọ̀tẹ̀ mẹ́ta akẹ́kọ̀ọ́dé lọ́tọ̀ọ̀tẹ̀ kan ẹnu ní ìka ti dé lọ́tọ̀ọ̀tẹ̀ mẹ́rin yára dáwọn ẹ̀dúró gbogbo wa dídé òtí wa kó wa kọ̀ wáyé ẹni tí ó sì lọ náà òun náà ní ẹ̀kẹ́kọ̀ọ́ lọ ẹ̀wọ̀n ara wọn tí wọ́n lọ wọ́n lọlẹ̀ ṣiṣẹ́ àwọn tó ilé náà dáwọn iṣẹ́ dúró kí ní mọ̀ ò náà ní pé ìwójú tó ṣe wa tá ṣe àwọn kan bẹ lókè wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ṣe tọ̀wáàbù wọ́n ṣe sáàrì wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn wà nílé àwọn gbáwẹ̀ à ń bá ẹjọ́ àkọ́kọ́ ń jọ kẹwàá gbogbo dáadáa káà náà lè ẹjẹ́ àmọ̀ pé ọlọ́ọ̀lọ́ọ̀ ni kírù ká rọrùn fún yà àkọ́kọ́ nù irú orí bá ọmọ dábùjọ ọmọ ọkọ̀ ọmọ ìṣàrẹ̀ wa ẹ̀yà lálàájì tí tóbi jù bẹ́ẹ̀ tọ́pìkì ní pé wa tá ń ṣe tó ń dá bẹ́ẹ̀ nínú àmì bẹ́ẹ̀ sànú wa ni gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ kálálá ájì lọ sí ájì tó ń kó wọn lọ ájì nínú wà sí lọ́wọ́ lọ sí fún wọn ni pé wọn ìdájọ́ wọn ìdájọ́ wọ jímọ̀ àwọn kan tẹ̀ máa wọ̀ ní tiwọn lé ní. wọ́n bá dé láti ájì kò ní lọ mọ́sálásí yọ́wà jókòó sínú ilé pé èèyàn máa ń wọ jímọ̀ ni fọ́dà kò ní bẹ́ẹ̀ kan rí un. èsì ń bá tẹ̀sẹ̀ wá nínú àánú ọlọ́run tẹ́lẹ̀ ní gbogbo adájí ọlọ́run tàbí rọrùn fún wa náà ẹwọ bá ti wà ní tápá ti ní síkì kọjú sípò ní ìbáyìí àwọn ajọ́mọ̀ bọ́lọ̀ nígbà wọn tàbí kí ẹ̀ wá wà mọ́kà ibi tí gbogbo ilé ayé lé kí wọ́n kọjú sí orin níwájú ti ẹgbẹ́ ìwò bá ẹ̀dẹ̀ ní gbogbo ìjẹ́ orin ní bọ́ bá máa bí ẹ̀ bá rí ọkàn ó sì làgàrà pé kí àtọ́lọ́fẹ́ sànù mi kí ẹ̀ kọjú sí báyìí kódà ẹgbẹ̀ ní ọjọ́ ìpara rẹ̀ kó mọ́ ọ̀sẹ̀ ó ti tó ọkẹ̀ ṣe nínú ọ̀rọ̀ wọ̀n mọ́ kò fẹ́ tí ò lè ya kàábà rẹ̀ fojú ìyà ṣùgbọ́kọ́ rí báyìí pé ìyá pẹ̀lú wọn rí ni àánú ọlọ́run gbogbo àtàgbìn èdè láti lọ ọlọ́run tàbí ọlọ́run fún wa àwọn láti lọ ọlọ́run gbà mú ọlẹ́sìn inú bó bá ti sí ẹsẹ̀ wọnú mọ́kà báyìí gbogbo tí ó kì láyé inú kàábà ní òjìkì ìwé ọkẹ́ rẹ̀ ó 100,000 ibò ní ẹyọ ah, ọlọ́dá púpọ̀ ṣe náà gbogbo wa igbó mo kẹ́yọ̀ kan ọwá kí ṣubú ìzúwì ápùsìlì magrib ẹ̀ṣà ọwá ń ṣe déédé tó ò lè kí lọ́dún mẹ́wàá tó ò lè kí ní 20 years kódà bá bá pẹ̀ ágì ọlọ́mọdé wọn tó mẹ́wọ́n wọ́n pè 20 million ọlọ́run kò sí ó tà fún lọ eléyìí náà tó wọ́n bọ́ wọ́n rà tó wọ́n bá ti rẹ̀ jọmọ́ nígbà ń lọ́gbọ́n ìtọ́jọ́ ti rán ọ̀fẹ́ ọba tí wọ́n bẹ̀rù kò yí ṣe pé yóò tún wọ ìdá ń pè ní aráàmù nìkan inú mọ́sálásí gẹ́gẹ́ lọ wọ́n ti kí ọ̀wá ní kí lẹ́sí ń sẹ́pẹ̀tẹ̀ jàmbá ní lẹ́yìn márùn títún ni ètò ajẹ́ tó wá dé tó wá jókòólẹ̀ sí ilé tó wá ní ojìjọ́ tó bá tó nínú jẹ́ ẹgbọ́dọ̀ ṣọ́ra mú ojú tí máa jọra ẹ̀ lójú nípa tó lọ sí ẹlòmí ọwọ́ òpè àdáàbá tí ó máa lé ayé gẹ ó bá ìlú kí àmì gbọ́nà gbà sí òdíkówó òye ìjọ tó bá ti di pé kò wọ́n ti máa wàhálà ní tó wá jẹ́ kí ìgbà ní máa rọrùn ìnáwà ẹ̀ta kọ̀ọ̀bá wọn wọ́n rùn nílẹ̀ mọ́tẹ̀lẹ̀ tó bá ti di pé ẹgbà wọ̀ta àwọn èèyàn bá pọ̀ sí ìmọ̀ ẹsẹ̀ náà àmì pé àwẹ̀ wọn kò lókèrò ní ẹ̀ka tí wọ́n dá tó tún wá pọ̀ sí gbọ́rọ̀ ọ̀fẹ́ àmì gbọ́rọ̀ ní ìdíṣẹ́ kẹ́kẹ́ mu ẹmọ ẹ̀wọ̀n ẹ̀sìn ní ìgbà tí wọ́n kà sí ànábì ń ka ayàkà nínú ilé yàrá ìdáwà gbọ́ wá ní ànábì dákù àwọn tọ́lọ̀ ń wí nípa ayà yìí ìjà wọn sá sí báyìí sí báyìí kí láyà náà ànábì mélòó bọ́lọ́n ti wípé àwọn tọ́lọ wọn ń sọ nínú Kùránì àwọn tó ẹgbẹ́ tán bá ti gbogbo tẹ́sẹ̀ tán ọkàn wọn máa ń sọ pé èè àmọ́ pàtì sọ́dọ̀ lọ yàrá ìta wọn sọ pé àánábì àwọn tá ṣe ìdùnnà àwọn tá pààyà àwọn tá àwọn ẹni bá ń sọ yìí àwọn tó ẹni lọ́bá tí mo tá lọ́bá gbàwẹ̀ tán lẹ́yọ jàká wọ́n tún wọ́n máa bẹ̀rù pé ìjọba ọgbà bí mẹ́jọba rẹ̀ lórúkọ ọdẹ láti hajj ẹnu náà sọ pé mo ti lọ tó pàápì hajj kódà bá a ti wù ilẹ̀ rẹ̀ lọ́dún náà débẹ̀ níbi tó jókòó sí ibẹ̀ náà táwọn èèyàn bá rẹ̀ ṣe dáadáa lónìí ẹwà mọ́ bí pé ta ń mú ìfún ọkọ́ náà ti gbàjẹ́ láti ẹ̀yìn lọ́wọ́ rẹ̀ àwọn tẹ́jì ẹ̀ dáadáa ní pé tó bá ṣe dáadáa tẹ́ òkun ní òkun mọ̀ wá sí ẹ̀ ẹni wọ́n ń mọ̀ tó ṣe àkọ́kọ́yá náà ti gbà á sáàtẹ̀ ìsinmi tí ó bí ẹ lọ́nà kò sá sí ń wí fúnra pé àwọn nǹkan tí ó máa jó máa hàn pé ò torí ẹ lọ́nà àìdíkì lẹ́sìn wọn àti ìsọ̀rọ̀

kò lè jẹ́ aláàjì máa ń lé ó tàbí dọ̀tí jẹ́ àtàrí mi nínú àwọn ìpèsè ìtàkùn àjì lẹ́ni tí kọ́sọ̀dà kọ́ sínú bẹ́ẹ̀ ìtìlá ó sì ti kọ̀sọ́dà ó ti àtàmà ó ti rọ̀já ó ti parí ẹ̀ aláàjì aláàjì ìrìnàjò náà wà ní ẹni tó bá lọ hajj tó tún dé tó dà nǹkan rú ẹni yẹn àmì pé pé ọ̀rọ̀ ọ̀gbá lọ́wọ́ ẹni wọ́n lọ́mọdé jùlọ ajẹ́bẹ̀ tó iṣẹ́ wàhálà bí ẹ bá yọ wọ́n mọ́ra kò sí ìmọ̀ tó ń ni wàhálà ní ìhùn náà, ṣùgbọ́n wàhálà ọjọ́ márùn-ún mẹ́fà tó tẹ̀lé ra ni. Pọ̀wọ́ gbogbo ẹjọ́ bá lọ ọdá kí ni mo gbọ́ ẹ̀kọ́ pẹ̀. Èyàn sún lẹ̀ níbi tó ẹgbẹ́ láyé wọn lé òkàn. Gbogbo mi bá ṣe kó tóbi tó ọba wọlé títí ìwọ́n lọ lọ́jọ́ àṣẹjọ ìjọ́sùn. Ọba bá ti dùbá yìí ti òyìnbó gbàgbà ara rẹ̀ náà ìwọ̀n náà tọrọ fún àwọn ẹ̀ka lábẹ́bẹ́ ẹjọ́ ìṣòro rẹ̀. ilé ọmọ rẹ̀ ẹgbẹ́ ìjọ́ kan náà ló ti wọ́n náà bọ́ ní olè ó bá káàkiri lọ ọlọ́dá ìṣẹ́ rọrùn fún wa jẹmọ́ wa mùsùlùmí bí táwọn bẹ́ẹ̀ so máa ń oní ìmọ̀ mójútó ṣe dáadáa yọ wà káwà tá a wà nílé sínú yóò káwọn tí wọ́n lọ àǹfààní ìbẹ́ẹ̀lẹ̀ mójútó ṣe dáadáa nǹkan àwọn àǹfààní ẹgbẹ́ yẹn bá ni pé bí èèyàn bá ń ṣiṣẹ́ dáadáa tó sì mójútó ìwé ìtọ́ àmì pé ọ̀sìn ti wọ̀ nìtẹ́nà nìtọ́lọ́mọ́ta ti rọrùn fún wa ní ìjọka ànábì kọjú sí ìlàlì níbi ìlàlì kí ló ti tí mò ń gbọ́ kí ló máa ń ṣe kí ló máa ń ṣe tí ìṣẹ́ ẹ̀ka kí ló máa ń ṣe ọlọ́run èyí àǹfààní gàmúnà ànábì ọ̀kan tó pamọ́ ẹni tó súnmọ́ tí ń pèrò fún kọ́dà kò mọ́ tẹ́sí máa ti kọ́kọ̀ wọ́n wá dé wá ní kò sí tí ń ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ àá wá lè sọ àbáà kí lọ máa ń ṣe tó wájú ọlọ́run tó fi jẹ́ tó ń pẹ́ kókó ẹsẹ̀ rẹ níwájú mi níbo mi lẹ́yìn mi ó tẹ̀ pé tẹ̀yìn mi lójú ìfẹsẹ̀ mọ́lẹ̀ jù nínú àlùjànnà yẹn mi pé àmì páwọn tí àlẹ́bí júwe tí wọ́n wọ àlùjànnà ju mẹ́wàá lọ ẹ̀fì yóò náà ó ní ìmú oníkẹ́lẹ́ tó máa ń ṣe sí pé gbogbo ọ̀pá tí mẹ́sàdù àlá mo kẹ̀mọ̀ pé kò sí màá kírun kan tí bá ti gbàlọ̀ láti báyìí èyí ń sáà ti kírun kan ni torí pé ìmọ̀ ìgbàlọ̀ láì fọ́mà tí bá ń sọ̀rọ̀ ìfúnra mi àtàwọn ọmọlé kí ó èyí ni pé èyí tó kọ́mọ̀ yẹn lẹ́ àwọn òṣè pé à ń tún wí tí bá gbàlọ̀ láti mọ gbọdọ̀ ní kírun àkọ́kọ́ rẹ̀ ni pé àwọn aláàrẹ̀ ìjá eléyìí wà special fún òdìkan gbogbo èyí máa wà lálọ́ àlá jọmọ́ bá ti tó wé ìdí bá ẹkọ́ kan wá papọ̀ tàbá ni agbẹ́rùn ìdí ẹni tó lálọ́ àlá jọ lọ àlá ti torí kò pọ̀ gẹ́gẹ́ sí òun tó wá sí ìkẹ́kẹ́ lẹ́kọ́ gbogbo àgbà láti mẹ́sẹ̀ ìyìn ìdí mo kí ẹ̀sùn tí ẹ bá mú jímọ́ tẹ́ dáadáa ìwé ìtọ́ ọ̀sẹ̀ ní àjí yẹn ọlọ́ọ̀bá aláà yóò sì kí ìfẹ́ rẹ̀ kó gbòó níwájú lẹ́yìn lókè nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ́ àtòsí alábìnrin kò sí iṣẹ́ dáadáa kẹ́kẹ́ yẹn lè ṣe tó lè túnṣe ọ̀rọ̀ àyàn tọ́nà òfin nífẹ̀ẹ́ èèyàn wọ́n ní yẹ̀kùn ní ipò lẹ́ni tí ó ti ṣe dáadáa tí ò jọ́ àyàn àti kọ́lọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ìtafẹ́lú ń bẹ̀ ní pé ìmójútó ṣe dáadáa kó dàbí ìjọ tẹ̀mọ́ mo fẹ́ jẹ́ wòlíì mo fẹ́ jẹ́ kí n máa sọ̀rọ̀ kó máa rí bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ gbọ́dọ̀ ló lè sì yíwọ̀n iṣẹ́ bí èèyàn máa ń ṣe òun ni wọ́n máa ṣe àwọn iṣẹ́ àdìbọ́lá iṣẹ́ tí wọ́n pè é lọ́sọ̀kọ́kọ́ sáà jẹ́ dẹ́dẹ́ ọwọ́ àmójútó ẹgbẹ́ ẹgbẹ́ nínú ọ̀fàní rẹ̀ o ní pé ó mọ́ ń ṣe sẹ́bà àwọn àti ẹmọ bí wọ́n ní ìwòsòro tí ó alábá dé kìí ṣiṣẹ́ tó ṣiṣẹ́ ń ṣe tí ó yọ èdò ní ṣiṣẹ́ lẹ́sẹ̀yìn wa wọ́n tẹ̀wọ́n tó tẹ́jà gbẹ́jà mìí inú òkùnkùn tí wọ́n rà bá dójú ẹ̀ tí ẹ̀wọ́ kọjú bọ́nà pé gbogbo tí mo ń ṣe ìpìlẹ̀ mo ní ṣe wọ̀n láyọ̀ ọlọ́run aláyà bàbá rí nǹkan ní láti sọ eléyìí àti tó wà sí ìgbà tó ó jẹ́ fún kẹ́kọ̀ọ́ níwà sí gáà tọ́lọ́wọ́ ti la àwọn èèyàn síwájú àlẹ́bí sọ́ta àwọn èèyàn tọ́lọ́ ńlá látara ajẹ́dáadáa wọn ìtọ́mójútó ọlọ́run wí ń ba irú nù ó ní kí ìbá ṣe pé tí ń ṣe dáadáa kọjọ́ kọjọ́ ìtótó ni láwọlá nàwó káàdà nínà ìmọ̀sáàgbẹ̀rẹ̀ lẹ́lẹ́bí sẹ́bí fún mi ìlà ẹ̀rùn ìdí ẹ̀rùn wa yónus ìdí ń ṣe dáadáa kó tó lè bẹ̀rù kò wá ní pè wá lè ká àwa sílẹ̀ yẹ́bá mùsùlùmí nínú nǹkan dáadáa tí wọ́n ti fún ẹ̀rí pé ìmọ̀ gba ìmọ̀ múlí tó dáadáa irú ìkọ́ ní àjò ìmọ̀ gba àwọn àìdákù lọ́wọ́ ẹ̀yìn ẹnìkan ní àǹfààní kẹgbẹ́ ìrànlájí ní gbégbé kí ẹ̀sà ìdá òtọ́lá fún ní ìhùn tí ẹ bá ń tàà ìdá àlájí ẹgbẹ́ náà wọ́n rẹ̀ wò ṣùgbọ́n inú òjò tọ́ tó pọ̀ wọ́n lọ gbọ́ lẹ́nu ó wà ló ti jẹ́ ẹ̀fà tán pè bẹ́ẹ̀ lẹ́ wọn àtìsà ìdá ọlọ́run tó wọ́n wá ṣe ṣe mọ́ àwọn mùsùlùmí mo ní máa jẹ́ kí ẹ̀fà ìdá lẹ̀ tí ẹ bá mójútó àfáwọn ilẹ̀ àbáyé ló gba àbíkì wọn ní kíkọ́ ilẹ̀ ó sì lọ bẹ̀sẹ̀ múlẹ̀ àwọn àbá àkáwọ́ lẹ́yìn wọn náà lọ bẹ̀sẹ̀ múlẹ̀ wọ́n lẹ́nì kẹ́ ọmọ ìdíje kírun yóò dìde ló mú olùlú bí àwà ṣùgbọ́n tó bá dá àárọ̀ ló kò lọ jáde anẹ́bí ẹ̀ lóòrùn yóò fi wà ìdáyẹ wọ́n wá sí tẹ́lẹ̀ yẹn padà kó ìrẹ́ jù lẹ́yìn tẹ́lẹ̀ ní sọ̀rọ̀ yìí jùkọ́ jáde lọ àti wà ẹ̀dá ẹlẹ́kùn jẹmọ́ wa ọmọ tuntun ṣe dáadáa nínú àǹfààní o ní pé tí ẹ̀kọ́ mú tuntun ṣe dáadáa àwọn apọ́jọ́ ń bẹ̀ máa ń jẹ́ gbogbo tí tó bá ń bọ̀ ní òru jẹjẹ tí yóò mọ̀ mọ̀ ní. Ṣá láyé ilẹ̀ tí wọ́n lọ ájì tí fi ń pa àwọn ènìyàn. Ó sì tún kọ́ ọ́ bẹ́ẹ̀. Torí pẹ́sà tó ń fún ọ lóúnjẹ wọn máa. Ànábì tààbí ẹ̀hùn báyìí náà ájì wọn ní àmọ́ra. فإنهما يوفيان الفقر. Ànábì ni bẹ̀ bá ti dé láti ájì ẹ̀mọ́ múra ọba ti lọ ọmọlá tàbílẹ̀ ní mẹ́ta dúró tó gbé bọ́ọ̀ tí lọ àìsìkí rẹ̀ ọmọ mọ̀ sí ní gbogbo anáàdì lámà alọ́kùnrin ìgbà tí ń ṣe 500 million tùlùsùlùsùlù ọgbọ̀nà tó ní ọlọ ọmọlá ilẹ̀ tó lówó jù ní ìsìn ọkùnrin ṣùgbọ́n ìtumọ̀ padà wájú ni pé wọ́n kàn kọ́ bá àbẹ̀wò ni ó ti kọ́ ọ̀kan ní ìfúnra rẹ̀ o bọ́bọ́ ti lọ máa lọ ní ọ̀gá ọlọ́run gbogbo wa tó wù láti máa lọ lọ́dọọdún ọlọ́run tàbí rọrùn fún wa ṣùgbọ́n kẹ́nìkan wọ́n ní ààyè sí mọ́mọ́ owó tó bá ti lọ ẹ́sì ìdọ́kẹ́rẹ́ ní ìwúrú kẹsì ẹsẹ̀ tó bá ti wá rí ó tọ́ fún wa kó mọ̀ sí owó yẹn wọ́n pọ̀ lẹ́lẹ́bùn pé yóò fi lè máa ṣe dáadáa fáwọn ẹlòmíì àǹfààní pọ̀ nínú ìmọ̀ mójú tó ṣe dáadáa ṣùgbọ́n lórí àkókò wọn ọbẹ̀ ọlọ́run bá ọlá dáadáa tí mo wá ń ṣe ọlọ́run fún wa sí èyí tó àti ìmára rí ṣe ọlọ́ndẹ́kùn pọ́pọ́ àmà ẹ́ṣẹ́ àwọn àbúrú wa alájàkùjá lè fi ilẹ̀ alhamdulillah wassalatu wassalamu ala rasulillah máàmù ilẹ̀ wípún a máa ti dáadáa kásùmọ̀ mójútó ṣùgbọ́n ti bá ṣiṣẹ́ kan lẹ́yìn ọdún méjì mo lè má rí ṣe máa ó sì wù mí máa mójútó ṣe dáadáa ìmáàmù oríṣẹ́ dáadáa tí mo ti lọ́wọ́ náà ni lùtùmọ̀ wà discourage ìbéèrè nǹkan ìfi continuous ti máa bẹ̀rẹ̀ subhanallah lẹ́yìn irun ti bá ilé ṣàkárùn-ún bọ́jẹ̀ kan tó tẹ́jọ́ bá dé báyìí láàrin ìgájọ́ gbẹ̀rẹ̀ ìdíje ní ìrí fi mójútó kí ni máa ràn yàn lọ́wọ́ ní lọ́wọ́ kí ni máa jẹ́ ìyàn mójútó ṣe dáadáa akẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ ìsọ̀ àkọ́kọ́ ní pé ìyàn máa ń bẹ lọ́nìí pọ̀lọ̀pọ̀ ẹ́rìnà wọ́ ọlọ́rìnà nínú èyí jọra ẹ̀ lójú pé àti bá wọ́n báyìí inú gẹ́mọ̀mọ̀ ẹnìkan ní pé àti bá gbá kùránì kùránì gẹ́mọ̀mọ̀ tó mú kàn ẹwà bí nígbà tó kàtà ìmọ̀ fẹ́ràn rẹ̀ ìlà mahabba ẹni láti bẹ̀rù dúbùrọ̀ kúlì sẹ́lẹ̀tì kọ́ọ̀lẹ̀ اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك بلا معاذ ọ̀fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n bá jọra rẹ̀ lójú gbogbo ọlọ́run rẹ̀ tó bá ń kí tó bá jẹ́ parí àdíhùn jẹ́ ọ̀jọ́ra rẹ̀ kojú sọ́lọ́ pé olóòrùn nílò rẹ̀ kí máa rí ẹsẹ̀ rẹ̀ sí kí máa rí ẹsẹ̀ àti pọ́lọ̀ ní máa ń ṣe rọrùn fún yẹ ọjọ́ra lójú ìtọ́kọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn náà tí ó tó pòlòpò ni wọ́n ni ariwo olókàn pọ̀. ẹnu ní tí wọ́n wọ́n fún jẹ́jẹ́jẹ́ wọ́n láàrẹ̀ jẹ́ ìpẹ̀lú ní ọjọ́ ọmọ ìjọ ẹ lọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ búra wa àwọn kan àtàmà tí ọba ẹ̀sìn lẹ́rìí lára wọn ṣùgbọ́n aláìsọ bá gbá agbára fún àkókò ìlú lọ́gbá ẹnu ní tí wọ́n rẹ̀ fún ìrìn ní níwájú ọlọ́run sí ilá ilá àdéhùn. apàdé bàbá dẹ́kun ti náà àti 78 8 ibi tí ó ga jù lókè ní ìgbẹ́ ti sọ̀rọ̀ àfúdí ẹ̀ yóò ti sọ̀rọ̀ àfúdí ẹ̀mẹ́ ẹ̀rin àbẹ́lẹ̀ ìta lójúmọ́ ẹ̀bá ti ń sálẹ̀ kò ní mọ́ ìwọ́n wà lókè nígbà tó wọ́n ti parí ẹyọ ọ̀gẹ́gẹ́ ọmọ lókè ní 5 minutes ọwọ́ àti ẹ̀rẹ́ àwọn ẹ̀mọ́ ń sábọ́ tó wá sí ìfọ́lọ́ wọlé owó bàbá arúgbó 79 bàbá arúgbó 91 ẹwà ni wọ́n máa lọ báyìí àgbà kí ni wọ́n gbé àwọn tí ó jọra olójú ìwọ́n ti jọra olójú ó ti bẹ́ẹ̀ ọgbẹ̀ ọlọ́run tí ẹ bá ti bẹ̀rẹ̀ tó sò tán pẹ̀lú ẹ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ ọgbẹ̀ ọlọ́run kó wá náà lọ́sà gbàdúrà wa kéèkì ní pé determination látọ̀kan rẹ̀ mo sọ̀kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ ní kó wò tán ọ̀tọ̀ ní kan lágbára láti ṣe iṣẹ́ ọkàn ní bàbà ọ̀dìgàn àwọn èèyàn ń gbọ́ aláṣẹ ẹ̀dẹ́gbẹ́ bá ń bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀dẹ́gbẹ́ ń bẹ̀rẹ̀ ẹ̀dọ́ ní ìjókòó ẹ̀dẹ́ sí dákù bá ń bẹ̀rẹ̀ kò jẹ́ máa rí dáadáa sí i tí wọ́n tún bọ́rọ̀ wọ́n ti jẹ́ ilé ìyàtọ̀ wáyé ìjẹ́lẹ̀ rẹ̀ ẹ̀dẹ́ fún ẹ̀mọ́kù dámẹ́lẹ́ ilé dákọ́tì ẹ̀dá tẹ́lẹ̀ mọ́kù bẹ̀rẹ̀ ìbọn náà bá ń bẹ̀rẹ̀ pé ní ẹ̀dẹ́ mọ̀ sí dáadáa ìmọ̀ bẹ̀rẹ̀ ọ̀sọ̀ ìtẹ́rẹ̀ Ètí pọ̀. Gbogbo mọ́ndé tó bọ́bá mi láyé àdúgbò ní ìkan gbà wọ inú ti fún ilé rí. Ah, ah, ọba ìsinmi lè rí wàhálà ní o, àsòkálẹ̀ ilé tó ti ṣe mọ́. Ọlọ́ọ̀dá kò ṣe rọrùn fún mi. Ọba lágbára fífi máa ṣe 20 ọwọ́ amójútó. A ní dáṣẹ́ lórí ọ̀rọ̀ yìí torí pé ta níbi láwùjọ wa ní. Bẹ́ẹ̀ bá máa ń náwó díẹ̀ díẹ̀ tó fi bójútó àǹfààní rẹ̀ ó ti di dẹ́ndẹ́ púpọ̀ gbílẹ̀ lẹ́ẹ̀kan ó sì ọwà máa ti tó máa sí gbogbo gbà ọwà máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn àti ẹ̀yìn ọ̀bẹ̀ ọlọ́ọ̀bá àwọn tí sí ìlọ ṣe rọrùn

الله أكبر الله أكبر